ẹ kú dédé àsìkò yìí àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti bí pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ́ Sekinat Ọláìdẹ́rajì ni oníròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn tá ò mú wá fún yín lọ́jọ́ òní dá lórí àrùn kòrónà ìdíje EPL ni wọ́n ti sún sí ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí látàrí bí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Arsenal ìyẹn Mikel Arteta àti ọ̀kan lára àwọn ọmọ agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea ìyẹn Callum Hudson-Odoi ṣe kó àrùn kòrónà lẹ́yìn ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ wọ́n pa òun pọ̀ so ìdíje English Premier League kọ́ pẹ̀lú èròǹgbà láti bẹ̀rẹ̀ rẹ̀ ní ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí látàrí àmọ̀ràn àwọn elétò ìlera àti bí nǹkan ṣe rí lásìkò yìí ikọ̀ Everton bákan náà ti kéde pé kí gbogbo àwọn agbábọ́ọ̀lù tòun ti ìgbìmọ̀ tó ń ṣàmójútó ikọ̀ náà lọ yára wọn sọ́tọ̀ fún àyẹ̀wò tó péye lẹ́yìn tí ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ń fi àmì àrùn kòrónà hàn Lisa City ni àwọn agbábọ́ọ̀lù rẹ̀ mẹ́ta lọ yára wọn sọ́tọ̀ ní ọjọ́bọ̀ lórí ọ̀rọ̀ àrùn kòrónà nígbàtí adéojú àwọn mú fún ikọ̀ Bournemouth Otto Boruk àti àwọn olùdarí ikọ̀ náà mẹ́rin ti wà ní ìyàsọ́tọ̀ fún àyẹ̀wò àrùn kòrónà lákòótán ìgbìmọ̀ EPL gbàdúrà pé kí ara Mikel Arteta tètè yá tó ń ti ọtí ọdọì tó ní àrùn kòrónà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ti ẹnu olùdarí EPL Richard Masters jáde kò sẹ́ni fẹ́ kú bẹ́ẹ̀ ìbẹ̀rù àrùn kòrónà ti di ìpínlẹ̀ ọ̀ṣọ́gbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká wa èyí ló mú kí gbajúgbajà olórin tàkásùfé David Adeleke tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Davido sún ìrìn àjò lọ sókè òkun láti lọ kọrin rẹ̀ síwájú látàrí ìbẹ̀rù àrùn kòrónà. ó kéde eléyìí lẹ́yìn tó ti kọ́kọ́ kéde wípé òun yóò rin gbogbo ilẹ̀ North America ká àmọ́ ní báyìí ó ti sókọ́ nítorí ìbẹ̀rù àrùn kòrónà tó ti di tọrọ fọ́nkálẹ̀ báyìí. olórin náà tó ti ń rin ọ̀pọ̀ orílẹ̀-èdè ká láti bí ọ̀sẹ̀ mélòó kan báyìí ti sọ lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ pé òun ti so ìrìn àjò náà kọ́ títí di ìgbà tọ́lọ́run bá sọ pẹ̀lú ẹ̀bẹ̀ sí àwọn olólùfẹ́ rẹ̀ tó ti ń retí rẹ̀ ní àwọn ibi tó ti fẹ́ lọ kọrin náà láti fọkàn balẹ̀ Davido ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì nítorí ààbò òun àti àwọn olólùfẹ́ òun ló jẹ òun lógún iléẹjọ́ májísírèètì kan tó fìdí kalẹ̀ sí ìlú Abakaliki nípínlẹ̀ Ebonyi ti ju ọ̀dọ́kùnrin kan ẹni ọdún mọ́kàndínlógún sátìmọ́lé látàrí ẹ̀sùn wípé ó fi ipá bá ọ̀dọ́bìnrin kan tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún lájọṣepọ̀ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ọ̀hún ni ó dédé já wọ inú balùwẹ̀ tọmọdébìnrin náà ti ń wẹ̀ ó sì fi ipá bá a lò pọ̀ ìwádìí fi hàn pé ọmọdébìnrin ọ̀hún fẹ́ pariwo kí àwọn ènìyàn lè gbọ́ àmọ́ afipábánilòpọ̀ ọ̀hún halẹ̀ mọ́ ọmọbìnrin náà pé òun yóò gbẹ̀mí rẹ̀ bí ó bá pariwo. ọlọ́pàá olùfẹ̀sùnkanni ASP Martius Eze sọ wípé ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà dá ẹ̀ṣẹ̀ ọ̀hún ní abúlé Okefia Amajim Ameka ní ìjọba ìbílẹ̀ apá gúúsù Eza ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó kan tó dálé fífi ipá báni lò pọ̀ arákùnrin ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Obumneme Kékeré ni kò ní agbẹjọ́rò kankan nítorí náà wọn kò gba ìtúsílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ó ṣẹ̀ sí òfin orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ kejì òfin ìpínlẹ̀ Ẹ̀bọ̀yì èyí tó ń dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé ó sì níjìyà lábẹ́ rẹ̀ adájọ́ magistrate arábìnrin Nena Onuoha pàṣẹ pé kí wọ́n sì fi sí àtìmọ́lé ibi ìtúnwà àwọn ènìyàn ṣe ìyẹn Nigeria Correctional Center tó wà ní ìlú Abakaliki bẹ́ẹ̀ ni kí wọ́n darí ọ̀rọ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àjọ tó ń rí sí ìfẹ̀sùnkanni kí wọ́n lè mọ irú ìgbésẹ̀ tí wọ́n yóò gbé lórí rẹ̀ wàyí adájọ́ ti wá sún ẹjọ́ rẹ̀ sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí ọ̀gá àgbà yanyan ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà Ahmed Ali ti buọwọ́ lu ṣíṣe àgbéga fún àwọn òṣìṣẹ́ onípò kékeré tó fakọyọ nínú iṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà àwọn òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n wọ mẹ́ta ó dín ní mẹ́rìndínlọ́gbọ̀n àgbéga ọ̀hún jáde nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó jáde nínú ọ̀sẹ̀ yìí gba ọwọ́ alukoro wọn Joseph Atta ìròyìn fi tó wa létí pé látàrí ìtẹramọ́ṣẹ́ wọn ni àgbéga náà fi wáyé yàtọ̀ sí eléyìí àwọn òṣìṣẹ́ ọ̀hún ti ṣe ìdánwò àyẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò lóríṣiríṣi èsì ìdánwò pẹ̀lú gbogbo àwọn àyẹ̀wò lóríṣiríṣi ló fa àgbéga náà fún wọn ọ̀pọ̀ àwọn tó jẹ́ igbákejì ọ̀gá àgbà ni yóò bọ́ sí ipò ọ̀gá ìyẹn àwọn mẹ́tàdínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti àwọn mìíràn ló bọ́ sí ipò kan sí ipò ìgbéga mìíràn nínú iṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè nígbà tí ọ̀gá àgbà yanyan ọ̀hún buwọ́lu àgbéga náà ó kí gbogbo wọn kú oríire ó sì gbà wọ́n lámọ̀ràn láti tẹpá mọ́ṣẹ́ láì bojú wẹ̀yìn. gómìnà abdulrahman abdulrazak ti ìpínlẹ̀ kwara ti sọ wípé ó ṣeé ṣe kí àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ náà má lè san owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ tuntun èèyàn tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà. gómìnà ọ̀hún ló sọ eléyìí di mímọ̀ nínú ìpàdé tí ó ṣe ní ìlú ìlọrin pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ owó oṣù tuntun náà ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ akọ̀wé ìlúkoro gómìnà ọ̀hún Rafiu Àjàkáyé jáde sọ wípé ó lọ́ra láti tọwọ́ bọ̀wé àdéhùn lórí owó oṣù tuntun pẹ̀lú àwọn adarí àwọn òṣìṣẹ́ náà lórí wípé ó ń ṣe iyèméjì pé ó ṣeé ṣe kí àwọn ìjọba ìbílẹ̀ náà má lè san owó oṣù tuntun ọ̀hún ẹ̀wẹ̀ gómìnà abdulrahman abdulrasaq wá sọ wípé òun ṣetán láti tọwọ́ bọ ìwé àdéhùn lórí owó oṣù náà bí ẹgbẹ́ òṣìṣẹ́ bá lè ṣe ìlérí fún òun pé wọn kò ní di ẹ̀bi owó náà lé òun lórí bí àwọn ìjọba ìbílẹ̀ náà kò bá lè san owó ọ̀hún mọ́ nígbà tó bá tó àkókò kan. gómìnà náà wòye pé ó nira fún àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún láti san ẹgbẹ̀rún méjìdínlógún náírà tó jẹ́ iye tí àwọn òṣìṣẹ́ náà ń gbà kí wọ́n tó sọ ọ́ di ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ìyẹn thirty thousand naira àti wípé lára owó tí wọ́n ń fi pamọ́ àti àwọn owó pẹ́pẹ́pẹ́ tí wọ́n ń rí kójọ lábẹ́nú kí ìjọba àpapọ̀ tó fún wọn lówó ni wọ́n fi san owó oṣù kejì ti ọdún yìí ó ní òun kò fẹ́ kí àwọn ìjọba ìbílẹ̀ náà má lágbára láti san owó oṣù òṣìṣẹ́ nítorí àìsí owó nílẹ̀ gómìnà Abdulrahman fẹ́ kí gbogbo àwọn òṣìṣẹ́ máa rí owó wọn gbà déédéé nítorí kò fẹ́ kí orí àwọn ìjọba ìbílẹ̀ náà wú ju iṣẹ́ apá wọn lọ kí ó má bàa padà wá di wípé wọn yóò máa jẹ àwọn òṣìṣẹ́ lówó ó ní bí òun bá tọwọ́ bọ ìwé àdéhùn lórúkọ àwọn ìjọba ìbílẹ̀ náà lórí ọ̀rọ̀ owó oṣù tuntun ọ̀hún yóò dàbí ẹni ń gé ju ohun tó lè rún lẹ́nu lọ àmọ́ kọ́láwọlé olúmọ tó jẹ́ alága ẹgbẹ́ Trade Union Congress rọ gómìnà ìpínlẹ̀ Kwara náà láti bu ọwọ́ lu ìwé àdéhùn ọ̀hún pẹ̀lú ìlérí pé àwọn kò ní di ẹ̀bi irú gómìnà lórí bí àwọn ìjọba ìbílẹ̀ kò bá lè san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ kí gómìnà ọ̀hún fi àwọn ìjọba ìbílẹ̀ náà sílẹ̀ láti wá ọ̀nà tí yóò rọ̀ wọ́n lọ́rùn fi san owó oṣù àwọn òṣìṣẹ́ ọ̀hún ó sì ní iyekíye tí ìjọba ìbílẹ̀ bá san àwọn yóò gbà bí wọ́n bá ṣáà láìsí lábẹ́ ìjọba mìíràn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúmọ àwọn ìjọba ìbílẹ̀ náà yóò lè san bí wọ́n bá ṣe àyẹ̀wò fínífíní fún àwọn òṣìṣẹ́ wọn tí gbogbo àwọn òṣìṣẹ́ náà sì kópa nínú rẹ̀. lákòótán alága Joint Negotiation Council àti ààrẹ ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ ìyẹn NULGE Yusuf Saliu ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ alága ẹgbẹ́ TUC ìyẹn Kọ́láwọlé Olúmọ ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn ṣe ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.